الرحمن الرحيم عليه كتاب شروط الصلاة والتشهد الأخير أتي أيو تتلا ركن أتو ومشي إما دمون ودمون مفروض كما في الحديث عن ابن مسعود رضي الله عنه قال كنا نقول قبل أن يفرض علينا التشهد السلام السلام على الله من عباده السلام على جبريل وميكائيل فقال النبي صلى الله عليه وسلم لا تقول السلام على الله من عباده فإن الله هو السلام لكن قولوا التحية من نولاه والتشهد الأخير ركن أتي أيوتي تلا وشتو ومشي مفروض إغمى تشوشوشو كما في الحديث دبل كويف حديث عن ابن مسعود حديث إغمى بوكو عبد الله بن مسعود رضي الله عنه قال ياك كنا نقول قبل أن يفرض علينا أو أشك دوباتك ما داتي يا شوشوشو جوك أشك عليه kalma ka abdullahi bin mas'ud ka gidai ibnu haka shi ka te ya ce umar shi umma osushu assalamu al awo ce ka ko ya na ba kini assalamu ala allah min ibadihi salama kí mo di ọjọ́ kó wà máa dùn bí màá náà máa dọ́jọ́ àkàtà dọ́jọ́ àdé salama ọjọ́ asalamu ala jibril àwọn adọ́jọ́ àdé salama ní malaika jibril wa mikael nga níbi yóò máa hánà فقال النبي لا تقول السلام على الله من عباده ما كي سلام كي مدي اوجوكو سلام كي وابوجوكو بمادو ما كي كبالن فإن الله هو السلام الله قوله سلام ها ما دودو كرا دودو كرا avec ma bulon ma bulon wa mo don ki ma bulon e ka ma bulon la lero e yuta bale àmọ́ omi garo akàrí wá ń mọ́bọ̀ lọ́wọ́ mi mọ́bọ̀ lọ́jọ́ mi tí ẹ̀rìn àdomi ẹ̀ tí omi ẹ̀kọ̀ èyí yọ́kẹ́ àmì ọ̀dá ń mọ́bọ̀ lọ́wọ́ kẹ́ẹ̀dẹ́gìdẹ́gìdẹ́ omi ẹ̀ lẹ́tí omi alọ̀mù omi alọ̀màtẹ́tọ̀ omi anẹ̀gbàgbégbá omi ẹlẹ́rọ̀ ojú tàbálẹ́ ká mẹ́mdá ń mọ́bọ̀ lọ́wọ́ bọ́bọ̀ lọ́wọ́ àṣẹ wèṣe ájí ẹ̀hùn ayé adomi pàkẹlẹ̀ wèṣe sálámà àmì adóhun ọjọ́ kí ṣe òun ọjọ́ aláhù wọ́ sálámù aláhù kọ́ léhùn ti sálámù wọn ṣe òun nídìí kúmá ṣe sálámù wọn rẹ̀ ní. dé mẹ́ka dẹ́ atahiyatu lila wasalawatu wasalawatu tọyibaa ẹnẹ́ka yìí gbọ́ ayọ̀ ìwọ̀n confused torí atẹ́yẹ́tò lè lá wọ sọ́lẹ̀wàtò wọ́pẹ́yẹ̀bát ọ̀làkẹ́nẹ́ta mọ́rẹ̀ ẹwọ́n lè tó gbọmú náà you become confused again torí gbogbo kàmẹ́ni atẹ́yẹ́tò lè lá wọ sọ́lẹ̀wàtò lè lá wọ́pẹ́yẹ̀bátò lè lá ilẹ̀ wọn ṣojú ojoojoojo yọgẹ́lẹ̀ ṣe mẹ́gbẹ́dì màgánìkó yéjú dẹ́ẹ́dẹ́ ìgbégi yàntòlè atẹ́yẹ́tò lè lá wọ sọ́lẹ̀wàtò tẹ̀yẹ̀bát assalamu alayka ayuhan nabi ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ومعنى تهياته أجيه ما يكامله àwọn kàtẹ́ta káwọn kéré ojú ojú gẹ̀ẹ́ tọ̀ ma'ana mini ni ta ìyàtò jẹ́mí ọ̀ta àrímàtò ọ̀dẹ́dẹ́dẹ́dẹ́ àmọ́ òjì mi mulkon uno onugbo ojimakpapo wọ̀sítẹ̀ṣẹ̀kọ́ọ̀kan òyàwó dùpẹ́ máa dòjì máa papọ̀ wọ́n rẹ̀ yí a mẹ́ máa dòjì wà wọ́n zọ́lẹ̀ mẹ́tẹ̀lẹ̀ ìhìnáì ó yí kẹ̀kẹ́ wà rọ̀kóì pé rọ̀kóì ó ìdù tójó kókó ìhìnáì tó yí ìdù tẹ̀fẹ́ wà rọ̀kóì pàwọ́ ìdù والسجود قاعد سجدك والبقاع إيش بيبيل كيوينو كرودوجي جو كيوينو بوجي والدوام إدومو قلمي دو كيوينو شا بقاع قاعد دوام كلمتان مترادفان وجميع ما يعظم به بودد مدوك ما دوبو يمامي rọ́bà alẹ́mìnà òun bí ilẹ̀ papọ̀ fọwọ́ àlelọ́ papọ̀ ní lẹ́tì ọjọ́ dọ̀mọ̀ ọ̀pápá mẹ́wọ̀n yìí tó kùmà sólẹ́ àwà fọmọ sọ̀rọ̀ fàmílì òṣè àn ẹni dúkì méèdó dáhùn ẹni dó lẹ́gbẹ̀rẹ̀ láti má sọjọ́ níbà fọwọ́ mùsùlùkùn káfìrún mùsùlùkì ẹni lẹ́tì káfìrín ẹni lẹ́tì rẹ̀ magane ko ihina'u arruku wasujudi duk yau ci gana muna dole ga yau mushriki kafirin a nalafi walalati ka la shakka yake fitinu to gane la shakka anna kulla ma yu'azzamu bihi rabbi yan e du ma du bojima mojo tabaraka wa ta'ala fi sujudi wa ruku' ije sujada kwa ruku' hmm. du ko mo len rojejo to le owo ti oji chane ke ke ruku' ki to ba ibi ni ma je ngam mojo ni o bílẹ̀ máa yá ọmọ nà bòjú máa mọ́jọ́ ni ẹni kí wọ́n gbà takẹ́ gọ́ọ̀bà ìdòkọ́ ẹ̀dọ̀ gbọ́nà gbogbo kẹ́mdàbí adága tàtẹ́ nù síndé kẹ́dọ̀ yọ kí bá nà má tọ́mọta gọ́ọ̀bà ìdò ẹni kà kí gọ́ọ̀bà ìdò gbogbo kẹ́dọ̀ nánà ń kẹ́mdàbí adága tàtẹ́ dágódà dàlàdà ni nígbà ń ẹ̀ríkú wọ́sọ̀lọ́wátùkú wọ́sọ̀lọ́wátù màánà ha ẹ̀rù máa dọ̀ sọ̀lọ́wátù ọ̀tọ́ ìwàtù sọ̀lọ́wátùkú ẹ̀rù kìí sọ̀lọ́wátù màánà ha ó yíò jẹ̀mí ọ̀dáwátù ọ̀ṣáká ọ̀dọ́dúkú náà kwàdọ́jọ́ dáàmà sọ̀látù ṣètò àwùdọ́mù literal meaning ngoba jede uma salatu eki dogba nga nga ko jo ka tu du e salatu ki ko je dogba ngwa owo to origin sal salatu de ile alo le taka ni muhammadu wa ina ma mo salatu ko won ma ki salatu ala rabu nga ma rabu do papo so wo nga ma mo taka ni bi wile ni aba ni bi wa un no wa won yo do won o le ma do salatu yi ẹnẹdú ọlọ́ọ̀wẹ̀ ìyáṣọ́ amadúdọ̀wọ̀ sàlátù ma ọlọ́ọ̀wẹ̀ máa kọ́ máa sì sàlátù ó dọ̀wọ̀ ka sàlátù ìtì dú máa dúdọ̀wọ̀ ń ka sàlátù tako dú sàlátù ọ̀wọ̀ èmi ilẹ̀ gbàyànwọ́ Odu dú ìwọ̀n literal mini nìyí àmọ́nà ẹ̀wọ̀n mi mọ̀jú yé lẹ́gẹ̀ẹ́ sọ ní sàlátù maana jami'u dawato chaka mu kwa kuna kwa dojo wakila salawatu baba ni salawatu ma mini mi e technical meaning mu mo samo o me lo kap wa tayyibatu ba mo mu dadi atayibun la yaqbalu min al aqwali wal a'malu illa tayyibaha hmm. en kono yi pasare mi inna allaha tayyibun la yaqbalu illa tayyibaha aláwò tó yìbò aláwò tó ń dó ẹ̀fẹ́ yìí olóhun dó ẹ̀nà ìdáadé yìí ṣe láyọ̀ kọbẹ́lò yá gbẹ̀hún dókè kó máa dóhun màtí wọn kì sọjọ́ mínà làkọ́wálì ikú màtí ló máa ló kalẹ̀ àmàlì àbẹ̀kẹ́ kọ́lọ̀ ṣe máa ṣe ọjọ́ dún ní yìí bàá ọwọdó má ti yọ ẹfẹ yìí dàdí lọjọ gbàǹ nkọladó eléyìí yẹsẹ adùkẹlẹ mọ tọyìíbù tọyìíbí ẹwì adùkọ ànátàtẹló wọlé amẹlò sọọni fún yàrá òhò àmúkọlẹ yòòyò adùkọ ànìmítàtẹ àgbánikó alhamdulilah hmm. salatu wa salam ala rasulillah. Mm. But um, no, it's important.